everyone welcome to Toyeen Talks Abike Jagaban ni mo bá yín mú wá lálẹ́ ìkẹ́ fi ṣe dínà ẹ jẹ́ ká jọ enjoy olórí Faramade Abike Jagaban thanks for watching I'll see you in the next video stay safe stay blessed I love you bye. ẹyin tí wọn jọ máa ṣe àwọn ò ní bá wọn ṣe nínú orí burúkú yẹn ẹ wo ẹ bá máa ń gbọ́ ara àwọn ẹsẹ̀ ìwé olúwa ó ti sọ. So, ó ní yí ẹsẹ̀ rẹ sí apá ọ̀tún má ṣe bá wọn pa kòkòrò ni kòkòrò tí wọn kò lè dá lọ́lọ́run nìkan ló lè dá bẹ́ẹ̀ bá rí bẹ́ẹ̀ ẹ rí i pé kò sí ẹnikẹ́ni tí a fún ní ààyè àbí ní agbára láti bá tẹ̀dọ́mọ́là kejì ẹ̀ jẹ́ tóun ló bá fẹ́ kí titi ẹ̀ bàjẹ́ kò sẹ́nikẹ́ni tá a fún ní agbára láti pa ẹ̀mí tóun kò lè dá kò sẹ́ni tí a ti tún fún ní agbára láti pa ògo tóun kò lè dà òun ló tún wá dífá fún yèyé má fetí gbọ́ yèyé má fojú rere yèyé má fẹnu ròyìn rẹ̀ ọ̀fẹ́ Facebook tí wọ́n pè ní ẹ̀sàbọ̀ somebody shout hallelujah so a máa máa fi ọ̀rọ̀ jomi tó rọrọ̀ sí àwọn olóyè ìsọnù tí wọ́n ń lálàá oyè lójú ọ̀run tí wọ́n á sì máa fẹ́ràn bá tàwọn tèèyàn jẹ́ èyí má fojú rere èyí má fetí gbọ́rí ọ̀fẹ́ Facebook ẹ máa tẹ̀lé mi pẹ̀lú ẹ̀mí ẹ̀yin ọmọ ìgbàlà ẹ má wo ẹni tó ń sọ̀rọ̀ bí ẹsẹ̀ bíbélì àti iṣẹ́ tí a rán mi sí yín tó wà náà nìkẹ́ mọ́ fọ́lọ́ ẹ má tún jẹ́ kí pretty face mi yìí náà dá ìbá tì yín púpọ̀ ọlọ́run ló ní kó rí bẹ́ẹ̀ nígbà tí àwọn ọ̀tá wa bá ń dààmú àwa yóò mọ ní ìlera àwa yóò mọ ní ìfọ̀kànbalẹ̀ àwa yóò sì mọ ní ìdùnnú nítorí pé tí olúwa tí kò fi wá sílẹ̀ tí àánú rẹ̀ tó sì ń bá wa gbé ẹsẹ̀ bíbélì kan náà ló tún sọ bẹ́ẹ̀ ẹ mọ́ ti ṣìwò ẹ sì fílẹ̀ bó ṣe wà rẹ̀. ọmọ ìgbàlẹ̀ ṣe aleluya méje méje méje wọlé bẹ́ẹ̀ bá lè kí aleluya àdúrà yín ó gbà ó sì yóò sì fún ohun rere jáde fún yín ẹ kí aleluya yín ọmọ ìgbàlà ẹ̀yin àgbàjọ ṣe gbogbo yín ti jókòó ẹ má jẹ́ káwọn ìwé pariwo ẹ̀yin tẹ́ wà ní department children section ẹ bá wa mójútó àwọn ọmọ yẹn kí wọ́n bá máa dààmú ohun tí a mọ̀ sọ ní ẹ̀mí ṣòye ẹ̀yin powerful tí ó ní agbára púpọ̀ púpọ̀ gẹ́gẹ́ bí ẹsẹ̀ ìwé mímọ́ tún ṣe sọ ẹ jẹ́ ká tún lọ sínú Ezekiel orí kejìlá ẹsẹ̀ kẹfà ó ní nígbà agbádá omi aburúlé náà má ṣe súnmọ́ wọn má ṣe yìn wọ́n lọ́rẹ̀ẹ́ nítorí pé àwọn kì yóò ṣiyèméjì kí wọ́n tó ti ọwọ́ ara lé wọn bọnú omi gbóná jẹ́ kí ìkà kí ó fìkà para rẹ̀ kó sì ṣe ara lé rẹ̀ gẹ́gẹ́ bí èṣù ti gùn hmm, ẹ mọ́tò síbẹ̀ náà ìfẹ́lẹ́ mi nìkan ni mò ń dá ṣe ìwé mi rèé lẹ́gbẹ̀ẹ́ mi ẹ má wọ̀ bẹ́ẹ̀ ó ti yẹ yín ó kún ṣọ́ṣọ́ fún ọ̀rọ̀ olúwa ìyẹn yeye má fetí gbọ́ re má fẹnu ròyìn re àti má fojú rere orí Facebook ẹsẹ àbọ̀dù ló ní gbogbo ẹsẹ̀ bíbélì tí a ó mọ̀ ká ní àárọ̀ yìí ẹ bá wo àwọn àgbà gidi wà gẹ́gẹ́ bí ọlọ́run ṣe dálé ayé àwọn àgbà gidi àwọn náà máa ń pòwe fún pé àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun wọ àmọ́ bẹ́ẹ̀ bá wóoru yẹ̀yẹ́ má fojú rere má fetí gbọ́ rẹ̀ tá à ń sọ yìí òun kọjá àwọn àgbà tó máa wà lọ́jà torí ọmọ tuntun ò ní wọ́ bàbá rẹ ni tó pọn ọmọ bẹ́ẹ̀ bá ti rí yẹ̀yẹ́ má fojú rere má fetí gbọ́ rẹ̀ má fẹnu ròyìn rẹ̀ tó ń pè ní Tókunbọ̀ Àṣàbí ọmọ Fóyèkẹ́ ẹ̀yẹn gbé ọmọ yín àti ọ̀já yín sá jìnnàjìnnà fún irú wọn nítorí pé irú wọn àwọn kì yóò ṣiyèméjì kí wọ́n tó ṣe kíni kí wọ́n tó wọ ọrùn ọmọ tí ó wọ̀ ọmọ tọrùn ẹ̀ dúró jẹ́jẹ́ àwọn á máa kan ọmọ tọrùn ẹ̀ tó tó tó tó tó gbalẹ̀ sẹ́yìn ìyá ẹ̀ àwọn ò kọ̀ láti fa ọ̀dà tó lè di ìyà kọ́ ọmọ kúkú jábọ̀ tó irú àwọn àgbà tí wọ́n bẹ̀ yẹn kọ́ ni wọ́n máa ń sọ pé àgbà kí wà lọ́dà kó rí ọmọ tuntun wọ́n bá gbàrú tí wọ́n bá ti wà lọ́dà kọ́ lọ́mọ má gbé ọmọ wọn sọmọ ibi tí ó rò wọ́n wà nítorí pé ìka wọn ò ní ṣe tiwọn bẹ́ẹ̀ àmọ́ wọn kọ̀ láti ṣe ẹni ẹlẹ́ni bẹ́ẹ̀ òun náà fi jẹ́ pé yèyé má fojú rere yèyé má fetí gbọ́ re yèyé má fi ẹnu ròyìn re nítorí pé èrè kìí yà lọ́ọ̀dẹ̀ wọn bí aburú bí aburú bí àjálù òun nìpín irú wọn àwọn kẹrẹ wọn kì í fẹ́ dárìn olórí burúkú wọn a máa wẹ nìkan ra ẹ̀yin mọ̀ ìgbàlẹ̀ ti ṣe hallelujah lẹ́ẹ̀kan sí hallelujah yìí ni aleluya lomu mú wa gòkè àdúpẹ́ kwaya aleluya ló mú wa gòkè nínú ohun gbogbo aleluya ló mẹ́mi gòkè máwọn ọ̀tá lọ́wọ́ aleluya ló mú wa gòkè ẹ jẹ́ ká yìn bàbá àbá aleluya ló mú wa gòkè àdúpẹ́ aleluya ló mú wa gòkè ohun gbogbo aleluya ló mú wa gòkè máwọn ọ̀tá lọ́wọ́ aleluya ló mú wa gòkè kwaya ẹ̀yin tí ẹ wà ní dìpátímẹ́ǹtì àwọn ọmọdé wọ́n ní ẹ fún wọn ní fídà àfẹ́ nǹkan kan bí distraction àbí ohun tí ó wọn jẹ́ kí mẹ́sẹ̀gì wa yìí kó máa lọ déédéé ẹ gbọ́ ọmọ olúwa yẹn ọmọ ìgbàlà bí ẹ bá rí ẹni títí tí ẹ ti jóná tó ti bàjẹ́ bí tìtòkùnbọ̀ máa bọ́dẹ̀ rìn ẹ yà fún yèyé má fetí gbọ́ rí má fojú rírí má fẹnu ròyìn rí ọ̀fẹ́ Facebook mo tún tẹnumọ́ fún yín verily tẹ́ ẹ bá wo nǹkan tí maximi ní sọ nítorí bí oyè wọn ṣe lọ báwọn ẹ̀mí ṣe gbẹ wá nìyẹn wọ́n ní ẹ jẹ́ kí n sáré lọ sórí ẹsẹ̀ bíbélì ẹsẹ̀ bíbélì nínú ìwé Michael ẹsẹ̀ kínní ẹsẹ̀ kínní bẹ́ẹ̀ ni ẹsẹ̀ kínní ni wọ́n ṣe wọ ni ọ ẹ má ṣe tí yẹn jẹ́ kí n máa dá ṣe bíbélì mi mi là ṣe fún un inú ìwé yẹn náà wọ́n ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ àwọn onílára àwọn títí wọ́n ti jóná àmọ́ bí a bá wò ẹ rí i pé maxi mini maxi mini òun ni eol the mini maxi òun ni yeye má fojú rí rèé of a Facebook nítorí pé ó kéré nínú ayé àmọ́ bẹ́ẹ̀ bá ti rí àwọn èèyàn tó nírò àjọ̀nà burúkú bẹ́ẹ̀ bí wọ́n ṣe kéré tó nínú ayé àwọn máa ń pọ̀fù sílìvà ara wọn bí ẹn pa wọn pọ̀ ni wọn á máa rí ìrìkúrì ohun tí wọn kò jẹ àwọn á máa pera wọn bẹ́ẹ̀ ohun tí wọn ò tó àwọn á máa ṣe kí ni wọn á máa píjọ rẹ fún àgbáyé láti wò ibi tí wọn ò lè dé imagination delusion a máa gbèrú yẹyẹ má fojú rere yèyé má fetí gbọ́ rẹ̀ yèyé má fẹnu ròyìn rẹ̀ ọ̀fẹ́ facebook ẹ̀ á máa rí bẹ́ẹ̀ so mini Magzi, ẹni tó kéré púpọ̀ nú ayé àmọ́ tó rò pé òun pọ̀ then Magzi mini nínú ìjọ ìránṣẹ́ èṣù ẹni tí ó pọ̀ ní ti ìka àmọ́ tí wọ́n sọ pé òun ò kì í ṣe kà ìyẹn ni mini Magzi. tó yẹ yín then ẹni tó kéré gan nínú ayé tí òun tó wọ̀n tí a máa pọ̀ fún ara a máa sọ pé òun tó nǹkan ẹni tó jẹ́ pé bó bá kù díẹ̀ káàtó a máa yáwó lọ́wọ́ ọ̀rẹ́ ọ̀tá ẹ̀ ẹni tí ò balance the only speaker tá a rí ní orí Facebook yẹyẹ má fi ti gbọ́ rí tí ó lọ ń yáwó lọ́wọ́ àwọn tí wọ́n ń ṣe ohun èròjà tí wọ́n fi ń ṣara lóògì àwọn ọmọ yáwó káàkiri wọ́n máa yáwó lọ́wọ́ ọ̀tá wọ́n máa jẹun ọ̀tá àwọn àtẹ̀tún máa tọrọ péjì bí wọ́n ṣe ń pariwo tó gẹ́gẹ́ bí ẹ jẹ́ ká tún lọ sínú ìwé John orí kẹtàlá ẹsẹ̀ kẹfà ó ní ó ṣe nígbà tí a ṣí èrè bí wọ́n bá kó ti lẹ́tà tán tí wọ́n ta ogún òní wọn tí wọ́n sì tó nǹkan kan bẹ́ẹ̀ wọn ò bá nǹkan kan lé wọn sì lè rí nǹkan kan filẹ̀ nínú ọkàn aṣèrè a máa rò pé òun pọ̀ nípa ohun gbogbo a máa rò pé òun ní ohun gbogbo láláì mọ̀ pé ẹrú ayé lòun ń ṣe somebody shout hallelujah verse yẹn ó powerful ó powerful nǹkan burúkú ni kíyàn máa yà síbi tí wèrè bá wà àbí kíyàn máa ríru wọn sójú àtèmi àtẹ̀yìn ànírógun alágbèdá ó sàn kó sàn Elédùmarè ò ní fi sọ èmi àtẹ̀yìn wọ̀ nígbà téèyàn ń yáwó kiri tó ń jẹun ọ̀tá tó ń tọrọ péjì àmọ́ tó máa bọ́ta tó máa sọ pé òun pọ̀ ní tipa àti agbára àti ní títí dúkìá ó yẹ kí a fi rú ẹjọ́ ẹ̀dá bẹ́ẹ̀ ká fi sùn àwọn tí wọ́n máa ń tọ́jú àwọn alámọ̀dì àwọn wèrè àwọn òsínwín àwọn oníjàgídíjàgan kí wọ́n wá fòkun gbé kúrò lẹ́nu bẹ́ẹ̀ bá rí bó bá rí mi ń sìn yín nẹ́sìn tí máa gbọ́ ni pé. Pe àwọn yóò gbé mi lọ sórí five hundred million blog million blog tí ò fún wọn lówó oúnjẹ tó wò wọ́n títí tó jẹ́ pé wọ́n fi di ayáwó jẹun ayáwó san gbèsè ayáwó raṣọ ìyẹn ní orí Facebook gẹ́gẹ́ bí ẹsẹ̀ John yẹn ṣe sọ fún wa nísinsìnyí ẹ rí i pé gbogbo ọ̀rọ̀ tó jáde nú ẹ̀ èyí tá a kà jáde ẹ rí i pé ó jọra ṣe wèrè obìnrin yìí èyí tí wọ́n pè níjẹ̀ yìí má fojú rere má fi ti gbọ̀rì àti má fẹnu rọ ìyẹn rẹ ọ̀fẹ́ Facebook bí irú wọn bá ń búyàn kólúwa rẹ kàn máa wọ̀ ní kágbẹ̀gbẹ́ wọn kọjá káyà mọ́ ṣeré kiri ẹ̀mọ́ wọn ní wèrè oníbùwàjẹ́ àní bá wèrè dòwò pọ̀ wèrè onísúnmọ̀dọ̀ wa ẹ̀yin tẹ́ ẹ wà ní dìpátímẹ́ǹtì ọmọdé ẹ bá mi fún àwọn ọmọ yẹn ní bisikíìtì wọ́n ń dìstọ́bù ìránṣẹ́ mọ́mí jí o ẹ ṣé mo dúpẹ́ púpọ̀ Sister Gloria God bless you. You are in Jesus' name. Anyway, gẹ́gẹ́ bí mo ṣe ń sọ ká tó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ olúwa díẹ̀ sí i bí olúwa ṣe ń bí wa la ṣe ń deliver rẹ̀ àná powerful ah somebody shout hallelujah àná jẹ́ ọjọ́ tí ó rinlẹ̀ àwọn ọjọ́ tí a máa ń sọ pé wà historical ẹ bá rí arábìnrin tí wọ́n ń pè ní ìyá àbàdàn ó ti ṣiṣẹ́ rí lábẹ́ yèyé má fetí gbọ́ rẹ̀ má fojú rere má fẹnu ròyìn rẹ̀ ọ̀fẹ́ Facebook àmọ́ ọlọ́run kẹ́ púpọ̀ ní tipa àti agbára ó gbé ọlọ́run ó ní ọlọ́run dáríjì òun ọlọ́run kẹ̀rí kì í wo pé lágbájá ẹlẹ́ṣẹ̀ kì í wo ẹ̀ṣẹ̀ tèmi kì í wo ẹ̀ṣẹ̀ tiẹ̀ kó tó ṣe wá lóore ó wá ṣe bẹ́ẹ̀ ó kọ̀ fi àánú wá ìyá àbàdàn rẹ̀ ọmọ rẹ̀ lẹ́ẹ̀kejì ló tún ṣèyàwó èyí bọ́ sí ìbànújẹ́ ìkorò àti ìbúsígbe fún yèyé má fojú rere má fẹnu ròyìn rẹ̀ má fetí gbọ́rí ọ̀fẹ́ Facebook òun ló ṣe fetí kánra ti kánra wá kanra má bẹ̀kẹ́ jagaba ńlá náà bó tilẹ̀ jẹ́ pé mini magazine, ó kò bó ó ti sábẹ́ bọ́ọ̀sì ó ṣẹ̀sìn rẹ̀ ó sì ṣe ẹlẹ́yà rẹ̀ àmọ́ ẹ jẹ́ ká tún padà sórí ọ̀rọ̀ olúwa nínú ìwé Sámúẹ́lì orí kẹrin ẹsẹ̀ kẹwàá ó sọ pé èé ṣe àwọn obìnrin aláìlójútì àwọn àgbà kọ̀ǹtọ́yàn àwọn túlétúlé àwọn tí wọn kì í fetí gbọ́re èéṣe tí ẹ̀yin fi kígbe tí ẹ̀yin fi bú sẹ́kún nípa eré ọmọlàkejì yín èéṣe tí ẹ̀yin banújẹ́ púpọ̀ nípa ìgbéga aráalé yín ìbá ṣe pé ẹ̀yin tẹra mọ́ ọ̀rọ̀ olúwa kí ẹ gbọ́ ọ̀rọ̀ olúwa kẹ́ sì dúró nílànà olúwa àjàgà àrélù àjálù àti ìbànújẹ́ ayé ìbá má jẹ́ ìpín yín ìbá ṣe pé ẹ̀yin yọ̀ pẹ̀lú aláyọ̀ ni ẹ̀yin kì yóò bá wà ní ipò tí ẹ wà yìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Olúwa ti sọ wípé òun yóò fi ayọ̀ fún ẹni tó bá yọ̀ pẹ̀lú aláyọ̀ òun yóò sì fi ìbànújẹ́ jálẹ̀ sílẹ̀ ẹni tó bá ń ṣe ìbànújẹ́ sáláyọ̀ ah brother Dominatus ẹ ṣe púpọ̀ ó dàbí pé ẹ rí ni kẹ tó bá mi ṣí ẹsẹ̀ bíbélì tí ẹ ṣú jáde sìn ẹ fìdí kalẹ̀ you are blessing Jesus name. gẹ́gẹ́ bí a ṣe ń sọ tí ẹ bá gbọ́ ọ̀rọ̀ Olúwa ìyẹn ẹsẹ̀ tí a kà jáde ń sìn ọ̀rọ̀ Olúwa fi ń yé wa pé ẹni tí bá ń banújẹ́ sí aláyọ̀ àwọn yóò mọ̀ fi ìbànújẹ́ kalẹ̀ sínú ilé irú ẹ̀dá àwọn yóò sì máa gbé ire kalẹ̀ sínú ilé ẹni tó bá ń bóni yọ̀ àmọ́ bó bá jẹ́ ẹni tó jẹ́ pé ìtẹ̀síwájú ọmọ làkejì ẹ mọ ń bí ẹnu kó máa fẹnu ṣátá kó máa fẹnu bàyàn jẹ́ kó máa ṣe kéńtà ọmọ làkejì rẹ̀ wọ́n ní nǹkan ayọ̀ kì yóò yà sídìílé títí ẹ náà bẹ́ẹ̀ bá wọ̀ rárábìnrin tí a fẹ́ fi ṣe àpèjúwe ní ọjọ́ tèmi tí ó jẹ́ twelve kọ́ni gẹ́gẹ́ bí kàlẹ́ndà wa ṣe sọ. So of November 2023 ẹ rí i pé ìgbésí ayé yèyé má fetígbọ́ rẹ̀ má fojú rere má fẹnu ròyìn rẹ̀ ọ̀fẹ́ Facebook ó ń jọmọ́ àwọn ẹsẹ̀ bíbélì tí ó ń jáde fún mi nínú ẹ̀mí láàárọ̀ yìí mo ní ẹ má bá mi ṣe ẹsẹ̀ bíbélì kí ló ń ṣe yín Sister Monica ẹ má ṣe ẹsẹ̀ bíbélì ohun tí a gbé wá fún mọ́mí jí o láàárọ̀ yìí àwọn ẹ̀mí lè kọ nǹkan síbẹ̀ tó jẹ́ pé yóò yàtọ̀ sí nǹkan tẹ̀yìn mama rẹ̀ sister Monica ẹ̀pà bíbélì ọlọ́wọ́ ọwọ́ yíyan dé and blessing Jesus name. gẹ́gẹ́ bí mo ṣe ń sọ mo rí pé sister Monica náwó ń bẹ yẹn ni pé mọ́mí jí o ó dà pé àwọn náà ń wá báàsì yẹn àwọn tẹ̀mí bá ń bá wa sọ̀rọ̀ ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ ló máa ń gbàgbé ìránṣẹ́ àti iṣẹ́ dìde so kò lè yé Monica anyway gẹ́gẹ́ bí mo ṣe Beba wo ìgbésí ayé yeye ma fetí bore ma má ma rí rẹ̀ má fẹnu ròyìn rẹ̀ Facebook ẹ pe i pé nǹkan ayọ̀ kéèyàn máa ṣe yo ayọ̀ nǹkan ọ̀dùnnú nǹkan gbẹ̀gà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó máa ń bínú ó máa ń dà ó máa ń banújẹ́ béèyàn bá ń ṣeun rere so mo rí i pé ní ọjọ́ tànà gẹ́gẹ́ bẹ́ẹ̀ mi ṣe darí wa pé ká roam straight on Facebook èmi ló ń darí mi èmi kan ni mo wá síbẹ̀ mo rí i pé ó dà pé ó jàmù picture ibi tí arábìnrin yẹn ti ṣègbéyàwó fún ọmọ ìyẹn ìyá àbàdàn àánú ló rí gbà nítorí pé ńgbà tó ti pa ọlọ́run rẹ̀ sọ̀rọ̀ pé òun ò bá wọn ṣe rádaràda mọ́ ó kọjú mọ́jà rẹ̀ ó sì tẹpá mọ́ṣẹ́ ó sì ń tọ́jú ẹbí kò fi nǹkan tó wúlò fún jù láyé ẹ lẹ kó lọ máa gbọ́ èyí tí ó wúlò gẹ́gẹ́ bí yèyé má fojú rere má fetí gbọrí ọ̀fẹ́ Facebook ṣe ṣe ẹ bá rí i pé ọ̀pọ̀lọpọ̀ wọn níbi tí wọ́n ti ń bùwà bàjẹ́ ayé àwọn ọmọ wọn ń bàjẹ́ ayé àwọn náà ń bàjẹ́ wọn ò rẹ́nu ròyìn re wọn ò retí gbọ́ ròyìn re kò sí ẹni tó máa fi nǹkan tó wúlò fúnlẹ̀ lọ máa gbọ́ nǹkan tí ò wúlò tó yẹ pé tó bá máa fi bójú padà títí ẹ ò ti ní bàjẹ́ ẹ bá ní pé ká wo ìgbésí ayé arábìnrin tí wọ́n pè ní Àbíkẹ́ Jagaban ẹ máa rí pé ẹni olúwa nílò ni ìránṣẹ́ ni asọ̀rọ̀ṣẹ́ ni màláìkà ni prọfẹ̀tì ni ẹni ọlọ́run ni àyànfẹ́ olúwa ni nítorí àwọn amọ̀ rí bó bá sì rí a máa sọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ àwọn tí wọ́n wá ń wò wọ́n á mọ̀ fọwọ́ lẹ́rùn ẹ jẹ́ ká wò bóyá eléyìí yóò ṣùṣù ṣe àbí ẹ rí pé lẹ́nu ìgbà kan tí kan lára àwọn ìránṣẹ́ ẹ̀rọ ẹ̀jọ́sí tó máa ń pè ní wọ́n yín mi tí a kò ní àní dà pé ká tó pẹ́ ó ní ẹnu ẹ ẹnu ẹ ẹnu ẹ òṣì yẹn ẹnu àṣẹ yẹn agbáládùra pé gbogbo ẹni tá a lè tí wọ́n ń lé wa kọ́lọ́mọ bàbá wa gbé wọn ṣubú eré àsápojúdé kí wọ́n dààmú kí gbogbo tó ń tì wọ́n wọn ní kó gbàkóró omijé lójú wọn. gẹ́gẹ́ bá a ṣe ń sọ lọ lórí ọ̀rọ̀ yèyé má fetí gbọ́ rẹ̀ má fojú rere má fẹnu ròyìn rẹ̀ onílara tí àdásọ̀rí social media. ìjẹ́ ẹ̀yin ti rí arábìnrin rí kó rí nǹkan rí kó má takò ẹ ti rí kó rá àwọn ọmọ ológun kó má bá wọn jà tẹ bá wo sáà díẹ̀ sẹ́yìn ẹ rí ibi tó ti lọ kọlù arákùnrin ọ̀dọ́mọdé olórin tí wọ́n ń pè ní mi nílẹ̀ kọrin yẹn dáadáa gẹ́gẹ́ bí ìránṣẹ́ olúwa àmọ́ màá pè díẹ̀ níwọ̀n zazusẹ bokotoa ọmọwé tó ń rè lọ àìmọ òyìnbó níbi tó gbé ń bọ káàdì o ojú ló ń kan à ń pè ní gbọmọ bizabiza ẹjọ ṣe mọ ọlọ́run má ṣe gbé mọ méjì ọyìn wọnú ayé lọ nítorí pé ìjọba ọ̀run kò sí dẹ́dẹ́ ibi tí ìjọba ọ̀run wà làwa tó sí a gbọ́dọ̀ má bá wọn kọrin inú ayé sọ̀kò jẹ́ kó rí yẹn dùn mọ́ mi lọ títí ẹ̀yin ọmọ ọgbà lọ́dà pé mò ń gbọ́ tẹ̀ ń ṣe zẹ̀ bí ṣe ń kọrin yẹn ẹ má jẹ́ ń gbọ́ síta kò sáyè zẹ̀ ń bí báyìí aleluya ló mú wa gòkè yàdúpẹ́ aleluya ló mú wa gòkè nínú ohun gbogbo. Hallelujah, ló máa wá gòkè máwọn ọ̀tá lọ́wọ́ aleluya ló mú wa gòkè odò ah, ẹ̀yin àyànfẹ́ àní ẹ múra sílẹ̀ o ẹ̀yin àyànfẹ́ ẹ múra kẹ́pẹ́ bàbá nígbà tí Jésù bá dé gbogbo ojú ni yóò rí ah, àwọn orin tí a ó mọ̀ kọ́ nìyẹn ní ọjọ́ tó ni hallelujah òun ló mú wa gòkè odò orin ayọ̀ kan tí a ó sì mọ kan náà nìyẹn gẹ́gẹ́ bí mo ṣe ń sọ alàgbà bosfat ẹ wọlé ẹ má ṣe mú àlè yín wọlé ẹ jókòó olúwa ni yín lónìí ẹ̀nì mo rí gbogbo yín mo rí gbogbo yín ìyá àjọ rukayat ayọ̀ àrí gbogbo yín jésù afẹ́ afẹ́ rere sí yín ẹ̀mí mímọ́ yóò mọ̀ bá yín gbé ẹ̀yin mi mímọ́ yóò mọ̀ túnú lẹ́yìn tọ̀ inú yín á dùn ayọ̀ yín ó sì kún gbogbo ẹ̀yin olólùfọ́ ní àṣàrọ̀ yìí. gẹ́gẹ́ bí mo ṣe ń sọ̀rọ̀ nípa yèyé má fojú rí rẹ̀ má fetí gbọ́ rẹ̀ má fẹnu ròyìn rẹ̀ ẹ rí i pé modus operandi ẹ̀ lórí Facebook kò yàtọ̀ ìbàjẹ́ tó fi bẹ̀rẹ̀ láti dẹ̀ wọ́n orí ìbàjẹ́ yẹn náà ló ṣì wà báyìí kò yí padà nígbà tí wérewère gbé lọ ta lo arákùnrin tí mo kọrin wọn lẹ́ǹkan ẹ̀mí tó fẹ́ tún orin yẹn kọ́ torí mo rí àwọn ọmọdé wọ́n ń dá mi lóhùn wọ́n ń ṣe zẹ̀ zẹ̀ zẹ̀ bí ṣe ń sọ̀rọ̀ zẹ̀ zẹ̀ zẹ̀ yẹn ò dẹ̀ kò bá nù jọ yín mu gẹ́gẹ́ bí ṣòye yẹn ránṣẹ́ olúwa tí a jẹ́ ẹ jẹ́ kí gbogbo zẹ̀ ó dákẹ́ jẹ́ gẹ́gẹ́ bí mo ṣe ń wí ẹ rí i pé ó rí ògo lára ìyẹn president àwọn zẹ zuzu zaza ó bẹ́ mọ́ ọlọ́run já ọmọ yẹn gbà lọ́wọ́ ẹ̀ yẹyẹ má fojú rere má fetí gbọ́ ọ̀fẹ́ Facebook ó rí ògo nínú ọmọ yẹn ó rẹ́dì láti bá ògo tí ọmọ ọ̀hún gbé dání ó try láti kọlù àmọ́ ẹ̀mí mímọ́ wọn fún ní edward mi mo bóyá ẹ gẹ̀ẹ́tì ẹ alájọrí ya mi kí mo mímọ́ fúnyàn ní headboot jọkọlá ò ní bá wọn gba headboot ẹ̀mí mímọ́ wọn ò ní prepare headboot ti oyin ò ní lè survive fúnyàn so ẹ̀mí mímọ́ dìgbòlù padà ìyẹn yèyé má fẹ́ ti gbà rẹ̀ ẹ̀mí mímọ́ fún ní headboot ó ṣe kíni ó bounce back sínú ṣẹ́ẹ̀lì ẹ̀ pẹ̀lú ìtìjú àti ẹ̀sìn. Can somebody shout hallelujah? Nígbà tí wèrèwèrè yóò tún gbé arábìnrin tí à ń wé èyí tí wọ́n ń pè ní yèyé má fojú rírì má fetí gbọ́ rè ọ̀fẹ́ Facebook yèyé má ṣe rere ọ̀fẹ́ Facebook ó tún ta pùrùrù ó di ọ̀dọ̀ ẹni àyànfẹ́ ẹni ọlọ́run ń pè ẹni tó gbé ìpè tí iná surround dání tí wọ́n pè ní Gabriel somebody shout hallelujah mo tún tún sọ lẹ́ẹ̀kan sí mo ní ẹ̀mí mímọ́ ò ní fún yín ní headbutt ẹ̀mí mímọ́ kì yóò dìgbò lu èmi àti yín torí ẹni tẹ́mi mímọ́ bá dìgbò lò irú ẹni bí a ṣoṣe yín a spiral into confusion into state of coma ìwọn burúkú àmọ́ ṣubú lòun burúkú fún irú ẹ̀dá bẹ́ẹ̀ ifá irú ẹ̀dá bẹ́ẹ̀ yóò ti wà half dead irú wọn la máa ń pè ní òkú alààyè gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mi ó tún ta lọ sọ́dọ̀ ọ. Gabriel Foundation yẹn Alàgbà Gabriel ẹ bá sì rí ọmọkùnrin ọ̀hún ó ṣẹ̀ṣẹ̀ ṣe ọjọ́ bíi ọgbọ̀n ọdún sẹ́yìn láìpẹ́ yìí ni má fojú ríre yèyé má fetí gbọ́rí ọ̀fìn Facebook ẹ máa rí pé àwọn ọmọ alálùbáríkà àwọn ẹni ìpè èèyàn tí Ọlọ́run nífẹ̀ẹ́ àwọn ló máa lọ ń ta lù nítorí ẹ̀ nìkan bí àjálù ò ṣe wọ́n nínú ayé ẹ̀ àtẹ̀mí àti ẹ̀yin àní bá wọn dàgbà yà àní dàgbà ẹ̀tẹ́ àní bá wọn dàgbà àbùkù àní dàgbà kàstọ́yàn àní dàgbà rádaràda ọlọ́wọ́ ọba tó dẹ̀mí àti yín kò ní fi ewu orí wa báyìí kò ní fi ráre láàyè arípẹ́ ẹ̀mí mímọ́ ti fi ewu títí ẹ̀ ráre ó tún rí alàgbà Gabriel ó tún bẹ́ mọ́ yẹn kí ló ń wọ́ lójú ìlara ìlara tán máa ń ní pé kò lóògùn nítorí pé kò lè kọ̀máǹdì irú nǹkan táwọn yẹn ń ṣe nígbà tí yẹ̀yẹ́ má fojú rí rẹ̀ yẹ̀yẹ́ má fetí gbọ́ tó ní three hundred and million blog ó fi ṣeun rere rí ju pé kó o fi ṣèkà kó o fi purọ́ mọ́yàn kó bàyàn lórúkọ jẹ́ kó bàyàn láyọ̀ jẹ́ kó fẹ́ mú ire oníire kó sọ̀pá sí i àárí ohun tí three hundred million blog yọ lára ẹ̀ àmọ́ Gabriel tó dé ní àná. No Ah, Alagba Gabriel, God bless you. God bless you. The Lord that bestowed upon you that calling, He will never neglect you or ignore your needs in Jesus' name. Somebody shout hallelujah. Àwọn yẹn gbé inú ayé ṣe rere. Níwọ̀nba ìgbà díẹ̀ tó wá sí orí kan nìyí. Bí ó bá ò wá mọ́, àwa kì yóò gbàgbé rere tí ó ṣe nítorí pé ó wà ní àkọọ́lẹ̀ gẹ́gẹ́ bí a ti kọ àìṣedédé ìkà ìwà ìbàjẹ́ tí yèyé má fetí gbọ́ re yèyé má fojú rere yèyé má fẹnu ròyìn re bí ìbàjẹ́ tóun náà ṣe ṣe òṣè ní kúrò nínú ìtàn nìyẹn so ẹ rí i pé àwọn ọmọ ológo àwọn ọmọ ológo àwọn títí tí wọ́n ti dá àwọn ló máa lọ ń tàpá sí káàkiri gẹ́gẹ́ bí ẹsẹ̀ bíbélì kan tí a kà lẹ́ẹ̀kan pé ẹni títí tí ẹ ti jóná kò fẹ́ kó dá jóná lọ́rọ̀ àwọn wọ̀nyí wọ́n pọ̀ káàkiri bẹ́ẹ̀ wọ́n pọ̀ káàkiri bẹ́ẹ̀ tí wọ́n wà lórí ìkànnì tẹ́ pé ìlara tí ọ̀gbọ́ wọn mo tẹ̀ tún ṣeré lọ lánàá gẹ́gẹ́ bẹ́ẹ̀ mi ṣe darí mi mo pàdé fídíò kan tí ó dàbí pé arábìnrin tí a máa ń pè ní Bukky tó ṣe ni ó wà lóde ẹ̀ yẹn fún wọ́n yín mi mi mọ bí wọ́n yín mi ṣe lè survive ẹ̀ àtẹ̀mí àti yín ọlọ́run má bá tiwa jẹ́ kó jẹ́ pé ọjọ́ orí ìlà máa máa ṣẹ̀ṣẹ̀ fi lé monetization àwa ò gba monetization rí àwa ò gbà rí ọlọ́run ló ń yọ wá òun ló ń kẹ́ àwa ni wọ́n ra àràbò fún jù ní orí ìkànnì yìí àmọ́ síbi ọlọ́run ò torí ìyẹn àlákà wa bó ṣe àlákà olójú dúdú ọ̀ oh, sọ́ọ̀rì ìyẹn yèyé má fetí gbọ́ rè yèyé má fojú rí rè oní sancius sọnù oní pátámọ̀rúbíà oní ṣòkòtò fúrọ́bà ẹni títí tí ẹ ti ta tẹ̀mí mímọ́ ti di gbòòrò lójú ọ̀run àti lójú ayé somebody shout hallelujah a lọ jáwó lọ́wọ́ ọ̀tá gẹ́gẹ́ bí yèyí má fetí gbọ́re má fojú rere bó ṣe lọ jẹun ọ̀tá ẹ̀ ìyẹn lọ́dọ̀ arábìnrin tí wọ́n ń pè ní Àbíkẹ́ Jagaban ó lọ yáwó lọ́wọ́ ọ̀rẹ́ ó yá owó for survivor gbogbo nǹkan tó ń bínú lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni pé ìyẹn maxi mini ó rèsì owó rẹpẹtẹ fún èèyàn kan lórí wọ́ọ̀lù ẹ̀ owó yẹn wo lójú dúdú ní ojú ìbáṣepọ̀ lè fọ̀hún jáde òun náà ìbá gbégbá bára pé kán jọ̀wọ́ ẹ wò ó ẹ sì ṣàánú fún mi nítorí pé iná tó ń jó lábẹ́ aṣọ níbi tó ti ń polongo ilé mẹ́jọ ilé mẹ́sàn-án ilé mẹ́wàá ní Turkey ó kọjá bẹ́ẹ̀ ìyá Ìbàdàn tó rò láròpin pé kò lè gbérí kò lè ṣeun rere láyé lójú ẹ̀mí ẹ̀ lójú ayé ẹ̀ ìyá Ìbàdàn máa ṣèyàwó fọ́mọ lójú ẹ̀mí ẹ̀ lójú ayé ẹ̀ ẹni tó sọ pé kò lè ṣe rere ó mà ṣe bẹ́ẹ̀ ó mà gàkàbà ọlọ́lá ó wá wò pé ǹjẹ́ ní orí ìkànnì yìí àárí ohun rere kankan tó ṣe fún ọmọ rí gbogbo bó ṣe ń fọ ẹnu bàtà àwọn ọmọ ọlọ́mọ jẹ́ tó tọ́lọ́run ò gbà fún un kò rí ohun rere kò rí ìròyìn nípa ọmọ òun nìkan làgbàlagbà at sixty two tí a ṣe mọ́ kílẹ̀mù pé òun struggle láti di speaker lórí Facebook láti àti rówó níbi ọ̀rọ̀ sísọ àtẹ̀mí àtẹ̀yìn olólùfẹ́ mi ọlọ́run ò ní gbà sí mi lọ́wọ́ wa lọ́jọ́ gbọ́ kò ní fi jíjẹ mímu wa síbi tó ṣòro ibi tó le bí wọ́n bá gbégbá bára nínú ewé ǹjẹ́ wọ́n lè rèsí four thousand fẹ́nikẹ́ni so èyí mú kí lára wo ara arábìnrin yìí ó wá di pé bó o bá ba ọpá bí o lè pa kó o ṣe kí ni kó o bù lẹ́sẹ̀ eré ẹ̀ ló ń lé káàkiri pé if we cannot have it we will destroy it eré tó ń lé nìyẹn pẹ̀lú àwọn ọmọ kéékèèké ọlọ́run mọ̀ọ́mọ̀ ó fi jíjẹ mímu ẹ̀ síbi tó ṣòro kò jẹ́ kó rí ohun rere ro ẹ̀yìn ẹ wo bó ṣe máa ń ṣe rádaràda rédèrèdè lórí line a mọ̀ ní pé ọmọ òun nìyẹn ní school tínà rèé ó fáyàn tínà rèé ó ṣẹ̀ṣẹ̀ ra kinní kan o ẹ jọ ẹ̀yin àgbààgbà tẹ́ ń wò mí ìjẹ́ nǹkan kan lè mú yín kẹ́ déédéé tọ́nà sí Facebook kẹ́ wá sọ pé ilé alájà mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ni mo kọ́ yìí o ẹ wá wò mí o ilé alájà la méjìlá láṣẹ kọ́ yìí o àmọ́ ṣẹ̀ṣẹ̀ ra kẹ̀kẹ́ ni o ìyẹn ti fi hàn wá wípé yẹyẹ má fojú rere má fetí gbọ́re má fẹnu ròyìn re ẹni tí ọ̀já mọ̀ nǹkan kan nínú ayé ni ẹni tí a ò gbà fún rárá ni ẹni tí a fi re wá lọ rárá ni ẹni tí re ò kàn tí re ò tọ̀ sí ni tó bó bá jàjà rí nǹkan díẹ̀ àti jẹun àti mu ó ti bọ́ síbi tó ṣòro ẹ̀yin àǹtí mi tẹ̀ wà ní age sixty two age sixty age fifty five ọlọ́run ò ní fi jíjẹ múmu yín síbi tó ṣòro lẹ́ẹ̀kan sí ní orúkọ jésù kristi mímọ́ ni mo ṣe àdúrà fún yín nítorí tí jíjẹ mímu bá ti wà níbi tó ṣòro rádaràda rédèrèdè bíi ti yeye má fetí gbọ́ rẹ̀ má fojú rere má fẹnu ròyìn rẹ̀ òun ló máa rí ihun tó yẹ kó ti fi ọmọdé age twenty something achieve aṣẹ̀ṣẹ̀ wà bọ́ta ní age sixty something àwa máa pariwo ẹ̀ ẹ̀yin ò rí bí ẹ̀mí mímọ́ ṣe dààmú ẹ̀ ìjó yẹ kírú àwọn tó yàn gangan kan ba lórí àtẹ ìdọ̀tí wọn ní bíyàn bá ti pẹ́ jù lórí mi èyàn á máa dẹni àbùkù ẹ wo orú arábìnrin tí wọ́n ń pè ní Àbíkẹ́ Jagaban Maxi Mini ó níye ibi tó sanwó fún tó yàn gangan dé ìfà owó ìbàjẹ́ ti wá gangan ló san ǹjẹ́ Àbíkẹ́ torí ẹ̀ ṣe ṣó fún ọ̀gangan ní ọjọ́ kan rí bó bá jẹ́ mo ti ṣe ṣó ni ǹjẹ́ máa lè gbé arúgbó yìí tí mo gbà lẹ́nìí èmi ló wá di pé wọ́n wá ń ṣe ṣó wọ́n wá ń pọ́n mi lé padà bó bá jẹ́ mọ́ ṣe gbé wá ń gbígbóná kí n wá dẹ́ọ̀jẹ̀ àgbàyà àgbàrá dáradára ká wá máa kó fún wọn padà word for word náà èèyàn láti create àga ọlá àga ọlá and silence is not an indication of stupidity at all keeping quiet ngbà míì ó máa ń ṣèyàn ní mọ̀ọ́nà ó máa ń gbéyàn síbi gíga ó máa ṣèyàn lẹ́nu àpọ́nlé nítorí ààrẹ ni tí wọn ò tí ì bu láyé yìí nígbà tó bá ń gòkè ọ̀la ibi tí wọ́n ti ń bu wa làwa ti ń ga sí lọ́lá ọlọ́run àwa ò fọ́ rárá à ń kó yẹn jẹ béèyàn bá bọ́ta kó bú mi di ọ̀la gẹ́gẹ́ bí ẹ ti mọ ìwà Àbíkẹ́ Jagaban pé kò ní dáhùn ó máa ń láwọn tó máa ń select ó máa ń láwọn tó máa ń wọ́mọ̀ kù fún irú maxi mini àti mini maxi minimax yẹn ni ẹni tó rí ṣẹ́ńpẹ́ni nínú ayé tó wá ń pọ̀ fún ara ẹ̀ which is yeye má fojú rere má fetí gbọ́ rẹ̀ má fẹnu ròyìn rẹ̀ of Dublin of Facebook gbogbo yín ti mọ ẹni tá à ń wí àdàgbàjẹ́rà ọ̀fun ni ẹ jẹ́ ká tẹ̀sí lọ sínú ẹsẹ̀ ìwé olúwa ká tún gbọ́ nǹkan tí olúwa wí ẹ jẹ́ ká lọ sí inú ìwé mímọ́ orin dáfídì ẹsẹ̀ kẹta. Ah, olúwa ó ní àwọn tí ń yọ mí lẹ́nu ṣe pọ̀ tó yìí ọ̀pọ̀lọpọ̀ ni àwọn tí ó dìde sí wa ọ̀pọ̀lọpọ̀ ni àwọn tó wí ní ti ọkàn wa pé ìrànlọ́wọ́ kò sí fún nípa ti ọlọ́run ṣùgbọ́n ìwọ olúwa ni a sà fún wa ògo wa àti olùgbé orí wa sókè àwa fi ohùn wa kígbe sí olúwa nípa ọ̀rọ̀ yèyé má fetí gbọ́ rẹ̀ má fojú sí rẹ̀ ó sì gbóhùn wa láti òkè mímọ́ rẹ̀ wá àwa dùbúlẹ̀ a sùn fọ́nfọ́n pẹ̀lú ìrọ̀rùn a sì jí nítorí tí olúwa ti àwa lẹ́yìn. Ah! ó ní àwa kì yóò bẹ̀rù àwọn onírúurú ẹ̀dá bí ẹranko bí yẹ̀yẹ́ má fetí gbọ́ má fojú rí má fẹnu ròyìn rẹ̀ olúwa sì dìde ó sì gbà wá ọlọ́run wa nítorí ìwọ ni olú yèyé má fetí gbọ́ rẹ̀ má fojú rírè ní egungun ẹ̀rẹ̀kẹ́ ẹ̀rẹ̀kẹ́ rẹ̀ sì papò ó sì wò ó ó sì wá dàbí ẹni tí jomijòkè ń dà láàmú àìsàn sì gbé wọ̀ bí ó tilẹ̀ jẹ́ pé igbó ti yí lórí èéfì sìgá sì ti mú ọpọlọ rẹ̀ jóbà ìwọ sì ká eyín yèyé má fetí gbọ́ rẹ̀ débi pé ó lọ ń fi owó ṣe artificial tit, tí olúwa ní ìgbàlà ìbùkún rẹ̀ sì bẹ lára àwa ènìyàn rẹ̀ somebody shout hallelujah again ó <laughs> sọ fún yín pé èní máa powerful èní máa ṣe kínní ó máa powerful níbi iṣẹ́ ìránṣẹ́ olúwa fọ́ egungun ẹ̀rẹ̀kẹ́ olójújújù ó fún ní edward ó sẹ̀ nígbò ẹ̀mí mímọ́ sẹ̀ nígbò ẹ̀mí mímọ́ tuntun sẹ̀ nígbò ó wá ń ṣe wọ́nran wọ́nran wérewère bí epo gbóná kiri ẹ bá rí gbogbo àwọn ọmọ tó kórora náà irú òróǹbòrò náà ni gbogbo wọn àmọ́ àwa yà sọ́tọ̀ gẹ́gẹ́ bí ọlọ́tọ̀ ṣe máa ń ní pé tó wọn tọ kí ojú wa bá lè rí ẹ̀sìn àwọn tí wọ́n parapọ̀ láti ṣe kíni láti gbógun tiwa somebody say hallelujah again ẹ jẹ́ ká dúpẹ́ fọ́lọ́run nítorí pé ibi tọ́ta fojú sí ọ̀nà ò gbà bẹ́ẹ̀ ibi wọ́n fojú sí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ olórin kan ẹ má bínú pé mò ń wọnú ayé la ibi wọ́n fojú sí ọ̀nà ò gbà bẹ́ẹ̀. Schedule. ṣẹ́jú ẹ má jẹ́ tún bẹ̀rẹ̀ sí ní ìyá mọ́ kí mọ́ ṣẹ́jú nítorí pé ẹ̀mí mímọ́ ń dìlíbà fún wa láàárọ̀ yìí so tẹ bá rí ìrìn àjò yèyé má fetí gbọ́ rè má fojú rere má fẹnu ròyìn rè ọ̀fẹ́ Facebook ẹ rí i pé nǹkan ti sẹ́wò ìgbóná ti ṣe wérewère kátikàti ló ń bá káàkiri kò sí nǹkan tó dàbí ẹ̀sìn tó nǹkan tó ń ṣe yẹn ó tẹ́ lọ́wọ́ alára ó tẹ́ lọ́wọ́ ajérò ó ti tẹ́ lọ́wọ́ àwọn ọ̀rọ̀gùn léèlà gbogbo àwọn òṣàlẹ̀ yorùbá ti bínú sí i ọlọ́run fún ara ẹ̀ ti bínú sí i òun ni kò ṣe rí ìròyìn rere kan tó ń gbà tó wò yábàdàn lánàá ó jẹ́ nǹkan bànújẹ́ ọkàn fún pé ibi tóun wà rèé yábàdàn tó ṣe kínní ó tún ṣe ìyàwó fọmọ lẹ́lẹ́ǹkejì nígbà tí yẹ̀yẹ́ má fetí gbọ́ rèé má fojú rí má fẹnu ròyìn rẹ̀ tí kò rí ẹyọ kan ṣe fọmọ ẹgẹ tí n tó sáré lọ sínú ẹsẹ̀ bíbélì kí n tó fi ìyẹn ìkẹta tá a máa fi ṣe àdàpè tó jẹ́ nǹkan ọ̀gára ọlọ́ṣà ẹ jẹ́ ká sáré lọ sínú Jeremáyà ní ọ̀rọ̀ púpọ̀ nínú àmọ́ a ó tẹ̀síwájú nínú àìsáyà àìsáyà ẹsẹ̀ kẹrin orí kọkànlá ó ní wípé nígbà tí a bá ti fi olè tọ́ ọmọ láti kékeré irú ọmọ báyìí àwọn yóò máa da àgbà gbéwiri kò sí ohunkóhun tí àwọn kò ní lè jí bí wọ́n ṣe ń jẹ́ àwòrán graduation bẹ́ẹ̀ ni àwọn yóò sì mọ́ gbé ọmọ èyí tí ń ṣe adélébọ̀ jí àwọn yóò mọ jí graduation picture ọmọlọ́mọ àwọn yóò mọ yáwó wọn yóò mọ pa kísà bẹ́ẹ̀ rẹ̀dá báyìí àwọn lè jí odidi ilé kí wọ́n ṣí nídìí kí wọ́n sì rú lọ sí ìlú bòmíì. Ah. ah. Somebody shout hallelujah. Lay powerful. Oh, powerful. As bíbélì tá a kà tó ń sìn, a apply ẹ̀ sí lifestyle. Ìyẹn yìí má fetí gbọ́ rẹ̀, má fẹnu ròyìn rẹ̀ àti má fojú rẹ̀ Facebook. Ẹ rí i pé kò sí nǹkan tí kò lè jí gbé. Bí olè bá ti wà nínú bó bá dàgbà irú wọn a máa jí fọ́tò ní fọ́tò bó ṣe ń wò mí sí olè crop ẹ̀ kó gbé lọ fáwọn ẹbí ẹ̀ ńlẹ́ kó sọ pé àkọ́bí òun nìyẹn nígbà tí ó lè sọ pé bàbá ọmọ òun ti kú tí wọ́n sì gbé arákùnrin náà jáde lóòyẹ̀ ẹ máa rí i pé orin tí a kọ fún olùgbàlà ń jọ sí èyí tí a ṣe àdàrọ ẹ fún yèyé má fetí gbọ́ rẹ̀ má fojú rẹ̀ àti má fẹnu rọ yín rí ọ̀fẹ́fẹ́ ìsọ tó sọ pé àbí òpùrọ́ kàǹkà kan fún wọn ìyẹn nídìílé àbọ̀dẹ̀rìn ẹ̀yà kọrin ẹni tí ó jọba irọ́ yìí jọba irọ́ àwa sì ti rí ìràwọ̀ rẹ̀ pé yóò pàṣẹ ègè àwa sì wá láti mú èpè wá fẹ́ńprẹ́s àwọn láyà àwọn láyà orin ẹ̀mẹ́ la kọ ẹ má fojú wo bẹ́ẹ̀ béèyàn bá ti lè parọ́ jù aláràbọ̀ abániláyọ̀jẹ́ bíi ti yèyí má fojú rere má fetí gbọ́ rèé má fẹnu ròyìn rí ọ̀fẹ́ facebook àwọn ẹ̀mí a máa ṣe special him. fúnra wọn so ẹ má wò mí báyìí pé kíní orí táwọn ẹ̀mí gbé sí mi létí ni mo fẹ́nu mo pump out fún èèyàn wọn ẹ̀jọ̀ somebody shout hallelujah ṣe rírù mi sí tó ń bá wa gbé kó ń ṣe mi sí tó common kì í ṣèmí sí ti rampant kò ń ṣèmí sí tẹnibọdì kọlẹrì títí wá yàtọ̀ tó ti yẹ yín bẹ́ẹ̀ so tẹ bá wo sáà ẹ rí i pé yẹyẹ má fojú rere má fetí gbọrẹ pé àwọn kan bí àjálù bí ìbànújẹ́ òun lọ́lọ́run kan sọdẹ nítorí ẹ ló ṣe máa ń wí. We atótónu ní gbogbo ìgbà abọ́ta alọ́mọ wọn tíṣà alọ́mọ wọn engineering painter ajípíṣọ graduate ìmí ọmọ ọlọ́mọ tó jẹ́ pé ojú mi títí débi pé èèyàn bọ́ sẹ̀sìn àwọn èèyàn máa wá bá pé mama pull my picture down you are not my mother I don't know you do not take the glory of my mother ẹ̀sìn yìí pọ̀ ẹ̀sìn yìí pọ̀ fún yéye má fetí gbọ́re má fojú rere má fẹnu ròyìn rẹ̀ èyí tí ayé mọ̀ sí i. Talking about pottery, So every rí i pé gbogbo nǹkan tó ń bù lára jẹ́ pọ̀ bíi bẹ́ẹ̀ a máa ṣe àràbò a máa pòrọ̀ irú àtàràbò ò dẹ̀ jẹ mọ́ a ti worú irú àtàràbò tó prepare fúru ó ti yẹ yín maximini náà a ti ríru irú àtàràbò tí yẹn mini maxi tó jẹ́ yẹyẹ má fetí gbọ́ rẹ̀ ẹni tó kéré púpọ̀ nínú ayé àmọ́ tí a máa lálàá àbí tí àmódi a máa ń múri pé òun lòun lówó jù ẹni tó jẹ́ pé orí bíbà yìí àti rí ibi tí ó ti gba ẹ̀bùn aṣọ lọ́wọ́ ìyá olówó nítorí pé kò raṣọ wọ̀ àríbi tí ìyá àbàdàn ti da aṣọ sí lára tán dá wíìgì sí lórí tán dá àwọn yẹrí èyí tí wọ́n lo tàdá láti kọ ìtàlíà sí òun náà sì mọ̀ ṣe bí alára. Mm-hmm èèyàn rádaràda títí tí ẹ ti tán òun ni ẹ rí pọ̀rọ̀ kan náà ló máa ń sọ ní gbogbo ọgbà ó lè bọ́ tàǹsẹ̀ tó jẹ́ pé àmódì ẹ̀ wèrè ẹ̀ orúkọ àbíkẹ́ ìyẹn ló tọ̀pù ṣáàtì nínú gbogbo orúkọ tí wọ́n máa ń gbé wa fún torí àwa náà la máa help ẹ̀ bí ò bá mọ̀ wá báwo ló ṣe máa mọ̀ ọ̀rẹ́ wa tó máa lọ yáwó lọ́wọ́ ẹ̀ tó lọ yáwó jíjẹ mímu àtàṣọ wíwọ̀ lọ́wọ́ ẹ̀ ẹ̀bá wọ̀ rẹ̀ lánàá ó tún lóun philanthropist mo kàn wò báyìí pé ó mà ṣe o. wèrè lómi wàásù àwa wòran ẹ ọmọ ẹ mi. wèrè lómi wàásù ẹwà wòran sista Monica ẹ gbé ẹ gbé mm, ẹ̀yin kwaya abẹ́ ẹ̀ sùn ni bí wèrè bá ń wàásù gbogbo àgbáyé máa wá wọ ẹ̀sìn wọn ẹni tí ń bọ bá ti ń dújọ yìí tí ń bú gbogbo ẹ ṣé kò ní bú Ọlọ́run ó ti bú Ọlọ́run sọ Ọlọ́run ti bínú sí ní gbogbo ọ̀nà àtẹmí àtìyín jíjẹ mú ọmọ àkọni wà àbí tó máa ṣòro mo tó gbà ládùúrà ẹ rí pé ara wèrè yẹn ni pé kó máa sọ pé màmá going seventy èèyàn tí ò ti wọ mid sixty ó dẹ̀ ń claim seventy ó lè di next two years nísìnyí kó sọ pé happy seventieth birthday tu òun kí nìdí ni pé ẹ̀mí mímọ́ ti fi bat ṣe mọ́ bat tó máa fi ń play hockey bat tí wọ́n máa fi ń gbá tẹ́nísì ẹ̀mí mímọ́ ti fi gbà ní ọpọlọ ọpọlọ ẹ ti shift wọ́n ti play medulla oblongata ẹ pẹ̀lú bat ṣe mọ̀ pé kákàsì rìmíńdà tó bá ṣẹ́kù kò lè function well mọ́ ńgbà téèyàn wà ní sixty two tó sì ń sọ fún àwọn wèrè tí wọ́n tẹ̀lé pé màmá going seventy èèyàn sixty two á sọ pé a ní pẹ́ pé sixty five isn't it àmọ́ ṣẹ́rí ibi tí confusion delusion àti poor mentality ṣẹ́rí ibi tó gbé lọ ó ní màmá going seventy bó ṣe ṣe ṣe tó yí ọjọ́ bí ẹ̀ mọ́ wa lọ́wọ́ díẹ̀ ní ìyẹn tó ṣe bẹ́ẹ̀ dé méjì ó sì claim sixty two yẹn sixty one actually tàbá ní kàkà ó sì ti tún sọ fún wa báyìí a máa lè blame ẹ̀ fáà máa going eighty ni because tá a bá ní pé ká fi kákàsì ohun tá à ń wò tó ṣẹ́kù gẹ́gẹ́ bí egungun onírúurún àránkù àjẹkù àkánkù ṣòye yín lára ẹ̀ ká fi wò ó kò lè ṣe kó má claim eighty gan torí pé ó ti rúgbó tiẹ̀ ti ta tiẹ̀ ti rún tiẹ̀ ti jóná tiẹ̀ ti bàjẹ́ pátá ìjẹ́ ó ṣeéṣe kéèyàn kan máa déédéé mú sìgá ìkọ̀kan ló ń ṣọ́ọ̀pù brain ní ẹ vape táwọn ọmọ kéékèèké tó fi ń gbádùn ara wọn òun làgbà sixty two ló ṣẹ̀ṣẹ̀ ń pọ̀fù lórí láìṣà tá ṣe ríro orí burúkú tí wọ́n ń polówó ẹ má bínú má tún lọ sínú ayé ah ẹ̀mí mímọ́ ok wọ́n ní kí n fẹ̀mí wọnú ayé irú wọn ló máa kọrin fún pé màmá kí lẹ́yìn ta èló lowó ẹ̀ ta ló fẹ́ bá yín ra òṣì tẹ́yìn ń polówó màmá kí lẹ́yìn ta at sixty èló lowó rẹ̀ àwa ò ní ra rú ẹ̀ o à ń bá wọn ra bànásẹ́ à ẹ̀mí mímọ́ tún dá mọ́ méjì ò padà ó dà pé mo gbọ́ tẹ̀yọ̀ ọmọ ìjọ tún ṣe ọ́ ẹ́ ẹ́ ẹ́ ẹ́ ẹ́ ẹ́ brother Michael ṣẹ́yìn lẹ ṣe họ́ọ́ sí orin tí mo kàn sìn màá jẹ́ kán fún yín ní sanction mo ní ohun tí n bá ń kọ ẹ̀ gbọ́dọ̀ fẹnu sí mo lérò pé mo ti fi ẹ̀mí sọ fún gbogbo yín pé ẹ fi mí sílẹ̀ bí wọ́n ṣe ń gbé mi wọnú ayé ẹ̀mí mímọ́ ẹ̀yin ẹ má dá sí kí ẹ má bàa bàjọ́ jẹ́ mọ́ mi lórí orin mélòó mo kọ tí ẹ̀ ń ṣe họ́ọ́ sí. Uh, alágbàdúró jayé ẹ bá mi shift share brother Michael sọwọ ẹ̀yin kan má gbóhùn mi dáadáa torí tí n bá gbà láàyè ó sì máa ṣe skọrọọsì mi ò fẹ́ bẹ́ẹ̀ lẹ́nu anyway ẹ̀yin ọmọ ọjọ́ gẹ́gẹ́ bí mo ṣe ń wí lọ wọ́n fẹ́ máa gbé mi wọnú ayé nínú ìjọ ń bí báyìí àwọn ọmọ ọjọ́ tó yẹ kó jẹ́ ẹgbẹ́ akọrin òun ló ń ṣe họ sórin tí mo sọ pé màmá kí lẹ́yìn ta ó ní họ. Oh enjoy Akoriba lẹ́yìn tí mo ti ṣe ìkéde ká tó bẹ̀rẹ̀ ìsìn wípé ẹ̀mí mímọ́ ló ń ṣe ẹsẹ̀ bíbélì tí mò ń kà fún mi ǹjẹ́ mi ò sọ pé ẹ kò gbọ́dọ̀ ṣe ẹsẹ̀ bíbélì lọ́dọ̀ tìyín mo ní kẹfí mi lóhun tọkọ wá fẹ́mi yàtọ̀ sóhun tẹ́ máa bá lọ́dọ̀ tìyín torí special message with special mommy jio ni. gẹ́gẹ́ bí a ṣe ń sọ lọ tí kò gbá kọlẹ̀kọlẹ̀ tí a dẹ̀ ní fipá àbí ká máa fẹ̀ fún ká máa fi èéfín yòró lójú ìrọ̀rùn ló máa bá dé nítorí pé olúwa ló rán mi níṣẹ́ èmi kì yóò bẹ̀rù ẹni tí wọ́n jẹ́ fún iṣẹ́ tá a fi rán mi sí yèyé má fetí gbọ́ olóyè Mark yèyé má fojú rí rè yèyé má fẹnu ròyìn rè òun ni pé ẹ̀sìn rẹ̀ ṣì pọ̀ lọ́jọ́ iwájú ó ti sọ ló máa ṣe ẹ̀sìn wọ ètì ni ó wá dàbí agantá nísìn ẹsẹ̀ wá dàbí ti grasshopper lórí ìdúró ṣó ti rí grasshopper tó bá dúró lórí ìdúró ṣó mọ bẹ́sẹ̀ ṣe máa rí nsìn bẹ́ẹ̀ ló ṣe rí a lè sọ pé ẹ̀ ń kẹ́bọ̀ ẹ̀mí mímọ́ dábàdà àtúntò wọnú ayé fẹ́rẹ́fẹ́ jésù yóò máa dáríjì wá lónìí jẹ́ ká yí sí pé wọ́n kẹtàn àbí mo gbọ́ tẹnikẹ́ni sọ pé ha nínú bẹ̀yẹ̀ ń sìn bí n bá gbọ́ ha lẹ́nu ọmọ ọjọ́ kankan yìí náà lọ dúró sẹ́yìn lẹ́gbẹ̀ẹ́ broda Michael alàgbàdúró jayé ẹwà on standby lẹ́ni as a cautionary minister tí ẹ máa máa bá mi fún àwọn ọmọ yẹn discipline ẹ̀kọ́ wà bẹ́ẹ̀ ẹ ṣe púpọ̀. ẹ́ẹ́ gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ ẹ máa rí i pé yèyé má fetí bọ̀rẹ̀ má fojú rẹ̀ Facebook tí ẹ ti ta iná ń jó lábẹ́ aṣọ ẹ̀yin àgbààgbà tẹ́ ẹ wà lórí mi ò rò pé ẹ máa ń kí máìkì mọ́lẹ̀ kí kámẹ́rà mọ́lẹ̀ kẹ́ máa sọ pé ṣe ti ránà. òun rèé ó ti dọ̀gà àwọn ọ̀rẹ́ ẹ̀ ṣe bẹ́ẹ̀dẹ̀ fún àwọn ọmọ ẹ ẹ painting engineer kìíní kan nítorí pé bó bá jẹ́ bẹ́ẹ̀ ni lóòótọ́ ìdùnnú tá máa mú jáde a máa kọjá pé kéèyàn kọ́ dédé gbé máikrófóònù sẹ́nu lẹ́ni tó jí odidi ọmọ gbé gẹ́gẹ́ bí ẹsẹ̀ bíbélì yẹn ṣe fi yé wa pé olè tó wà lójú ọmọdé àgbà ni wọ́n máa ń lò dáa bọ́mọdé bá ti ní ojú kòkòrò kó ti máa ṣe àfọwọ́rá kó má nítẹ́lọ́rùn irú àìnítẹ́lọ́rùn tí mo ń gbé ni lọ sílé ọ̀tá ẹni lọ yá owó jíjẹ mímu ẹ jẹ́ ká dúpẹ́ ayé títí wa èmi á máa rẹ́rìn púpọ̀ ní ọ̀pọ̀ ìgbà tó bá ń bú mi ṣé mọ̀ pé bọ́lọ́run bá fẹ́ da ìmọ̀ ọ̀tá ró